وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعطف الله أترى إكاء الله أتي قال فون النبي ومحمد بقوة àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà gbogbo ẹni tí wọ́n bá ń tọ ìlànà nàbì náà ni abẹ́ ọlọ́wọ́n bá kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn gbọ́dọ̀ tí a ń láǹfààní láti gbọ́ ètò àdínú yóò sọ̀rọ̀ nù òun náà ni ó tún bẹ̀rẹ̀ ní iléeṣẹ́ rédíò Royal FM ninety five dot one ní Ìlọrin níyàyín so gbogbo wa ni a kí káàbọ̀ sí orí ètò náà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu nínú àbí ọ̀rọ̀ tí mò ń bá lọ láti bí ọ̀sẹ̀ karùn-ún nísìn ni alhalqatu alkhamisa ó ní ìpàdé ẹlẹ́ẹ̀karùn-ún lórí ọ̀rọ̀ at-tasawuf Súfí ṣìṣe ẹ̀rí tó ṣe kókó fún mùsùlùmí òun náà ni ẹni tí ó bá jẹ́ olùpèpè sí ẹ̀sìn ọlọ́run ọba ó gbọ́dọ̀ mọ́ wá gbogbo ọ̀nà tí àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn òdodo ọlọ́run tí ó fi yé àwọn èèyàn torí pé ojúṣe ńláńlá ni wàhálà ní fún ẹni tí ó bá gbọ́ nǹkan yé tí kò bá ṣàlàyé rẹ̀ fún àwọn ènìyàn ẹ̀rí ọ̀rọ̀ tasawuf al-islami tí àwọn èèyàn ń fi tìtún islam mò ń ṣàlàyé pé ojúṣe gbogbo ẹnìkọ̀ọ̀kan ni kọ́ mà torí kìíní yìí ó ti fọ́nkálé ṣe pé àti ẹni tí ó ń jẹ́ pé ó nímọ̀ nípa ẹ̀sìn àti ẹni tí ó nímọ̀ nípa ẹ̀sìn ní ọmọ pé nǹkan yìí ó ń ṣẹlẹ̀ ó ń exist nínú Islam òun náà ni sufi ṣíṣe àbí ká ní tọ̀rí kọ̀ ṣíṣe àbí ká ní sáwì ṣíṣe ẹ̀rí ọlọ́run sọ ní Suratul Anfal wípé ojúṣe ànábì sallallahu alaihi wasallam وني ولكن سورة الأنفال آية 42 وني ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينه وليحيى من يحيى من حي عن بينه ويهلك من هلك عن بينه وإن الله لسميع عليم والله باني شري انتو انجا وجيش النبي صلى الله عليه وسلم انك tọ́lọ̀ موشي لا نيوشي ترى ó انتو لا موشي لا نيوشي ترى náà يعني ó سنين yóò jẹ́ ẹ̀sìn rẹ̀ náà ni tó ogun tí wàá sì lọ́mọ ọlọ́mọ yóò ṣe yanjú rẹ̀ àmọ́ ojúṣe wa Nabi sallallahu alaihi ni pé kó o ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ tó jòdòdó fáwọn èèyàn yẹn o tó káwọn tí ó bá tẹ̀lé òdodo nǹkan bá lè mọ́ kẹ́ni tí ó bá wá sọnù kó sọnù kọ́mọ̀ sí pé mi gbọ́ kẹ́ni tí ó bá sì tẹ̀lé òdodo yóò tẹ̀lé òdodo ní ọ̀nà tó ṣe pé yóò clear sí pé ah, ah ẹ̀rí wọ́n sọ ọ̀rọ̀ yìí clear náà tọ̀ náà nìyẹn èyí tí mo sọ kẹ́yìn ní ìjẹ́jọ́ fún àwọn tí a bá ń gbọ́ mi tí a tẹ̀lé mi òun náà ní ọ̀rọ̀ mọ́tòdọ̀rọ̀ tàlákì yẹn ni pé ibi tí àwọn tí wọ́n ń jẹ́ oníṣáwí àwọn oníṣúfí tí wọ́n ti mú ẹ̀sìn wọn ibi tó ti ọ̀rìjìnà ẹ̀sìn tó ń jẹ́ sọ́ọ̀sì yẹn yẹn pé èyí tó ń jẹ́ sọ́ọ̀sì ẹ̀sìn wọn gangan tó ń tọ́ ń gbára lé pé tí tí mú mi ń ṣe é rèé so náà ni pé àwọn àfà tí wọ́n dá kinní yẹn kalẹ̀ àwọn tó ń dá kalẹ̀ sínú Islam so mo sọ pé alkashf náà ni pé wọ́n ní motivation motivation tí wọ́n sì hàn mí so wọ́n sì hàn mí so eric mo ti mú àlàyé wá bẹ́ẹ̀ náà ni alẹ́ ilham tí wọ́n sọ sínú ọkàn mi so bákan náà òun náà ni ar-ru'ya tí mo lálà ní ojú oorun so eléyìí mo ti ṣe àwọn àlàyé rẹ̀ tí mo ti dé inú tírà àwọn tí wọ́n ń ṣe sáwì láti fi ṣàlàyé àwọn tó ń ṣe súfì tọ́ ẹ̀rìn mo tún fẹ́ mú kan wá torí pé kí níyàn yà àwọn èèyàn lẹ́nu so ẹlòmíì mo pe ah ike tí nǹkan báyìí ń bẹ ìgbà tí mo parí prógrámù tán bẹ́ẹ̀ ni ó ń bẹ so kódà máa tó mú oríṣi méjì ní ìwà lẹ́nu pẹ̀lú ògo ọlọ́run nípa kí n fi lè rí ike bí nǹkan yìí ṣe rí ní nǹkan tí wọ́n lọ́ papọ̀ mọ́ ẹ̀sìn tí kò kí ń ṣe ara rẹ̀ so n tí ọ̀rọ̀ yìí fi lè yanjú òun ni kí bóyá àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe kíní yẹn tí wọ́n ṣe túfú bí wọ́n wá jáde wọ́n ta kò pé kò sí tó ń jẹ́ bẹ̀ nínú ẹ̀sìn tàwọn kò sínú síra tàwọn Jawahirul Ma'ani òun ni mo gbé jáde náà ni mò ń kà mo sì ń sọ péjì tí ọ wà lónìí mo tún fẹ́ kà nínú síra yìí bá kàn náà ẹni pé nínú Jawahirul Ma'ani kẹfì rí àwọn ọ̀rọ̀ kàbìtì láńlá tó ṣe pé wọ́n pé ni eléyìí tọ́ ó Ah, Ahmed Tijani <clears throat> nínú tíra rẹ̀ tí ọmọ kéwù rẹ̀ ló kọ tíra yìí Àìlì Arazim ló kọ rẹ̀ ń jẹ́ àmọ́ ó ní gbogbo tó ń sọ yí ọkọ̀ sínú tíra yẹn ó ní mímọ́ àmúláwò àlẹ́yìíyà radiyallahu anhu ó ní tí àáfà àwọn tí ń yẹ Ahmed Tijani in tó pè kọ fún un ó dictate ẹ̀ fún un ni òun wá ń kọ́ kalẹ̀ náà ní Jawahirul Ma'ani yìí tọ̀ ní page ninety seven ẹ̀rí pé mo sọ edition ti tọ̀dọ̀ tèmi níjò ní mo ìsọ publication rẹ̀ fún wa wípé tọ́bọ̀ ààrẹ rí dẹ́nlẹ́yìn <clears throat> náà ẹni tó sì jẹ́ tí wọ́n ti tẹ̀ <clears throat> mo ṣàlàyé rẹ̀ tó Darul Kutub al-Ilmiya Beirut Lebanon náà ní juzul awal lélẹ́yìí tọ́bọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni tó tí èèyàn bá fẹ́ mọ̀ pé atọ́bọ̀tul awal tọ́bọ̀ alákọ̀ọ́kọ́ ni al Tawbatul Ula náà ni ìyẹn ni pé fourth edition náà ni eléyìí page ninety seven tẹ́ bá wo ìsàlẹ̀ gangan ni mo ti fẹ́ gbé ọ̀rọ̀ yìí ìsàlẹ̀ gangan ó ní òun rí ànábì sallallahu alaihi wasallam ní ànábì wa ń sọ fún un pé wa anna sayyidal wujud sallallahu alaihi wasallam ó ní ànábì sallallahu alaihi wasallam dọ̀mínà lànà ó fi wá lọ́kàn balẹ̀ anna man sabbana bá ń bú àwa wàdáwà mà àlàzálíkà tó sì tún bú wa lọ títí bẹ́ẹ̀ náà tí ò jáwọ́ wàlámúyẹ̀ tú tí ó sì túbá láyà mútu ilá káfíran ẹni yóò di kẹfìrí ni ẹ̀wọ̀n kan kí ẹni kẹta nìkan bá ń bú ẹnìkan yóò di kẹfìrí tí èsì pàànàbí ọlọ́run ni ọ́ tí èsì pé ànábì ọlọ́run ni ọ́ bẹ́ẹ̀ kọ́ mu tẹ̀ wá nídìí ó ní wàá kú lulẹ̀ ikhwan annaman akaza wiridana gbẹ́n tó bá gba wíìrìdí wa táwọn ń ṣe yìí ẹni kí tọ̀ríkà sùn táwọn ń ṣe wọ́n tẹ̀mí àìmọ́ min dukhulil janna tó mọ̀ pé tí yẹn bá ti wà ń bẹ̀ yọ wà lè janna ẹ̀ wò ara ń tó fi kọ́ àyàn ní gan yẹn má padà débẹ̀ o bila hisabin wala iqabin tó mọ̀ pé yẹn wà lè janna kò ní sí sírò sẹ́ kò sì ní jìyà ọlọ́run wa annahu la tadurru ma'siyatun ipe ẹ̀ṣẹ̀ òsì lè níla kọ́dà bí bá ń ṣe lọ́run kò lè ṣe nǹkan fún ẹ̀wọ̀n kan ipe ẹ̀ṣẹ̀ kò lè àfẹ́tì rárá bó ṣe lè kọ́ ọmọ ẹsẹ̀ lọ́run tó ṣé ẹ̀ mọ̀ rí pé gbogbo àwọn tó ń ṣe kíní yìí ẹ̀ṣẹ̀ banku banku náà lẹ́mọ̀ gbọ́ ẹni tó bá sún ọ yọmọ èyí tí mo ń sọ yìí o ibi tí wọ́n ti ń jẹ́ fundamental wọn nìyẹn mo ti dé page ninety nine báyìí o أن من سمع ذلك وطرح نفسه في معاصي الله لأجل ما سمع واتخاذ ذلك حباله إلى الأمان من عقوبة الله في معاصيه أليس الله قلبه أليس الله قل أليس الله قلبه بغضنا حتى يسبنا وإن سبنا أماته الله كافرا تواضعك وبنكتها صعيب wípé orí ẹnìkan tí wọ́n ń ṣe lọ́run orí ẹnìkan tí ń ṣe kí nìkan níbi tọ̀ríkọ̀ yìí tí wọ́n ń bí tí wọ́n ń bú wa tí wọ́n ń sọ̀rọ̀ sí wa olórí nírú ẹni yẹn yóò padà kú sí kéfìrí ni irú eléyìí ọ̀rọ̀ tó le ni ẹ tún padà mo tún fẹ́ padà sí page ninety nine ẹ̀rìn ìgbà tí mo tiẹ̀ ń tí ìrora ń tìbẹ̀ ni mo fi n98 bákan náà ẹni tó bá lọ lè wo párágráfù alákọ̀ọ́kọ́ onísùnmọ̀ kọ́lá radiyallahu anhu tó ní ẹni tí ẹ̀ẹ́sẹ̀wọ̀n kí mo sọ fún pé tó bá ti ní tí àlẹ́ ọ̀rọ̀sìn bá ti ní súnmọ̀ kọ́lá radiyallahu anhu Ahmad Tijani ní báwí yẹn ó ní wà mẹ́ni akhadha anni al-wird lẹ́ni tó bá gba wíìrì lọ́dọ̀ mi tó gbọ́wọ́ wíìrì dí lọ́dọ̀ ìmí Ahmad Tijani alladhi huwa lazimu li tariqati pé ń tọ́gbọ̀dọ̀ máa ṣe lójú ọ̀nà yìí nù aw amman azantuhu àbọ̀gbà lọ́dọ̀ ẹni tí mi náà yọ̀ǹda fún oníyẹ̀rẹ̀ kólò lè jannata kólò nìyẹn wà lè janna huwa wala waliduhu wa azwaju àtọkọ rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n wà lè janna kọ́lá wa dhurriyyatihi àtàwọn ọmọ rẹ̀ al ọmọ àmọ́ òbí ṣáàtì ńlá yẹ̀zúra mí ní sábùn wàlá búgúdùn wàlá àdáwàtún àbọ́kẹ́ni ìyẹn o kó má bú ẹnì kankan o kó sì má bínú sẹ́nì kankan o wàyùdáwì ẹni kó má bú ṣe wú àwọn wàyùdáwì àbídàwà mi mọ̀hábàtì sheikh bilankẹtọ́ ilẹ̀ mamad kó sì má fẹ́ràn àfa àwọn títí tí ó fi dijọ́ gbin alkiyama oní wà kàdáàrí kàmúdáwà mọ́tò wẹ́rẹ́dẹ́ ilẹ̀ mamad fún gbogbo nǹkan yìí nǹkan náà bí sọ fún un lójú oorun nìyẹn so láti mọ̀ pé n tó ń jẹ́ ìpínlẹ̀ Sufi yìí n tí wọ́n fi ń gbé gbogbo ẹ̀ kalẹ̀ ni pé wọ́n làwọn lálàá lójú oorun so ẹnìkan àbí mi lẹ́yìn ìgbà tá a parí tán pé ṣé ìwòlé rà nẹ́bì lójú oorun ni wọ́n á bí ẹni yẹn pé ǹjẹ́ bàbá kẹwàá ẹwà nẹ́bì sọ̀rọ̀ sọ́run ti kú láti one thousand four hundred and forty something years so bàbá kàtẹ́ ní bàbá wa ẹlẹ́ẹ̀kẹwàá tàbí bàbá wa karùn-ún àárí fọ́tò rẹ̀ rí ààrí fọ́tò rẹ̀ rí bó la ṣe lè lálà rẹ̀ táwa mọ̀ pé bàbá wa karùn-ún la rí bàbá wọn kẹ́kọ̀ọ́ pé mi ni bàbá rẹ̀ karùn-ún gbogbo mo ṣe fẹ́ gbà pé òun ni bàbá mi karùn-ún tí n sì rí fọ́tò rẹ̀ rí wọ́n tó ṣe pé òrí fọ́tò anabi sallallahu alaihi wasallam rí abánabi ní fọ́tò ni tọ̀ ìgbà tó wàá rí rí ó sì lálà ẹnìkan tó fọ́ lójú oorun pọ́n là nẹ́bì bó ló ṣe fẹ́ gbà pa nẹ́bì ni kódà láyé àwọn sàhábà lẹ́yìn ìgbà tánẹ́bì sallallahu alaihi wasallam tọ́ lọ tán ìjọkànlẹ̀ nìkan wá ní pé òun lálà òun so àwọn tó wà lérí ìjòkó láwọn sọ̀hábà wọ́n ní kó wo gbogbo àwọn yìí tó wọ́n mọ̀ pé kò mà nẹ́bì kò bá nẹ́bì láyé kò sì rí fọ́tò rẹ̀ rí wọ́n á ń bí pé kó wo gbogbo àwọn táwọn jòkó yìí wípé ta lọ́jọ́ tó ènìyàn wá ibú gbogbo wọn wọ́n ní ah, ọjọ́ alhassan wọ́n ní á ah, òun náà lórí lòótọ́ so tálẹ̀ tálẹ̀ tálẹ̀ fún yín ní píkṣọ ànẹ́bì sallallahu alaihi wasallam ṣẹ́ẹ̀fì ní pé ẹ̀lálà ẹwúrú ẹni tó ń jẹ́ tó ṣe jàwẹ́rù máa ń rí iná nìkan àtọmọkíwà tàfà anabi ti kú nǹkan bí one thousand two hundred years mélòó lánàá wọ́n anabi face to face báyìí wọ́n rí anabi lójú ọ̀run ṣe léyìí ní tí kò ní ẹsẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn yìí tó sì tako ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam tọ̀ yẹn nìyẹn ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì ẹnu àwọn nǹkan tí àwọn oníṣúfí tí wọ́n máa ń tán gbára lé nínú ẹ̀sìn tasawuf òun náà ni al-bay'a yẹn ni pé gbígba ọwọ́ òun làwọn pè ní gbígba ọwọ́ lọ́dọ̀ ẹni tó bá ń jẹ́ ṣéhù àbí ẹni tó bá ń jẹ́ ẹni tó ń jẹ́ mọ̀kẹ́dàmù àbí wọ́n máa ń pè ní almurshid so wọ́n ní ẹni tó bá fẹ́ ṣe ọgbọ́dọ̀ gba ọwọ́ so ọwọ́ gbígbà yìí rukunun hamun ó jẹ́ erigun láńlá kan tó pàtàkì lérí tí wọ́n máa àtàsọ́wò fìlélẹ́rí bí kò ní ṣéhù tí ipò wàbí murshidu tí ipò ní ọ̀tọ̀ sí ọ̀nà ni ọmọ ṣe tarbiyya fún máa padà débi tarbiyya yẹn àmọ́ èyí tí mo fẹ́ sọ lónìí òun náà ni tí wọ́n pè ní gbígba ọwọ́ yìí so gbogbo ẹni tó wá ṣe kíní yìí rí òun náà mọ̀ bẹ́ẹ̀ kọ́dà ìbùn náà ń bẹnu tíra tí wọ́n sọ bí wọ́n ṣe máa ń gba ọwọ́ yẹn so àwọn míì bẹ́ẹ̀ pé wọ́n ní ṣé wọ́n tẹ́wọ́ kalẹ̀ tí wọ́n gbọ́wọ́ lé ọwọ́ rẹ̀ ìṣọkùnrin ní sóbìnrin ní yọ ni àwọn míì hmm, ní ń ọmọbìnrin yẹn ló mú igi lọ́wọ́ àwọn tó bá tó nípa àwọn tó ń sá kàn jẹ́jẹ́ bí ẹ̀ nìyẹn àmọ́ àwọn míì yóò tiẹ̀ gbé ọwọ́ yẹn lé lọ́wọ́ ni wọ́n ní kóbìnrin gbówó lé àwọn lọ́wọ́ kọ́ bá àwọn lọ́wọ́ àwọn fẹ́ fún un ní ọwọ́ òun náà máa ń pè ní igi gbọ́wọ́ òun náà ń pè ní alveya so irú eléyìí wọ́n jẹ́ nǹkan tí wọ́n gbé ṣàṣọwò fún lélẹ́rí kó ló ń bẹnu àwọn tíra àwọn oníṣúfí pé ìwọ tí ọ̀ọ́ bá ti ṣe ọwọ́ gbígbà yìí bí ẹni pé òun dààmú ara rẹ̀ òun ń yíyan gan sẹ́yìn ẹgbà ni ìtumọ̀ rẹ̀ ni pé o ò tí ì lójú iṣẹ́ so o ní ṣéèkù láwọn ni wọ́n ńlá ṣéèkù lẹ̀ ó fàṣẹ ìtọ́nù ṣéèkù o ẹni tí o bá ti ní ṣéèkù ètò ní ṣéèkù rẹ̀ ẹni pé ìfìyàn máa jẹ́ ṣéèkù rẹ̀ lójú ọ̀nà tàríkà kì ṣe lójú ọ̀nà Islam o ẹ̀rù kan torí pé Islam amúrú bẹ̀ Islam so dẹ́lẹ́yìn náà ọmọ ènìyàn wọ́n ti Islam ẹ̀rí wọ́n ti bí sínú islam nítorí ẹgbọ́ orí pé ọmọ tán bá bí sínú islam kó tó lè máa kírun àbí ká tó fún lọ́wọ́ kan nítorí ẹgbọ́ orí. so ilé yìí láti mọ̀ pé ìlànà yìí àbí ń bẹ bẹ́ẹ̀ ni ìpè tán bá bí ọmọ sínú islam tó yẹ pé kèfèrí tó fẹ́ wẹ̀ sínú islam ẹ̀hẹ́n òun ni wọ́n ní àwọn kankan ìgbésẹ̀ kan tó ń ṣe fún kó tó lè máa bẹ̀rẹ̀ sínú islam àmọ́ ọmọ tí wọ́n bí òbí rẹ̀ mùsùlùmí ni ìyẹn ọkùnrin bàbá rẹ̀ mùsùlùmí ìyá rẹ̀ mùsùlùmí ló fẹ́ ṣe islam kò ní ìdí kẹtún máa lọ́lẹ̀ sọ pé a fẹ́ fún ní ọwọ́ kankan so àmọ́ tó bá fẹ́ ṣe ti súnfí wọn ni wọ́n fún ọ ní ọwọ́ so léyìí ṣe wá rí pé ẹ̀rí pé gbogbo ohun tí àwọn èèyàn bá ń ṣe kò sí ni wọ́n máa wá nǹkan tí wọ́n fi gbé ní ẹsẹ̀ so àwọn onísúnfí wa máa mú àwọn àwíjàre wa kí n ti mú àwọn ṣe òun náà ni pé ẹ̀ ń ṣe bí ẹ̀ ń lẹ̀rí na yorùbá ayé rí na kà إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما أعاد عليه الله فسيؤتي أجرا عظيما وإن شبع النبي صلى الله عليه وسلم وإن شبع فاوية gbàtẹ́fẹ́ lọ sógun ọtẹ́wọ́ kalẹ̀ ó sì ní káwọn èèyàn gbọ́wọ́ lé ọwọ́ òun so wípé ṣe bí bẹ́yà náà ni wọ́n ṣe fún so ẹ wo kìyàsún ma'al-mukhalafa kìyàsún ma'al-farik ṣe ń fi ọ̀rọ̀ wéra wọn tí ò wọn tí ò tiẹ̀ jọra wọn rárá nítànẹ́bí sọ̀rọ̀ àṣọlẹ́mù ṣe bẹ́ẹ̀ àfọ́ àwọn èèyàn fún òun náà láti lọ sójú ogun so ẹ̀yin ní pé ọmọ ènìyàn ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ṣe ọfẹ́ ti tàṣọ́wòfò àfikọ́ agbowó lọ́wọ́ yín ṣé wàá rí ní tó wá wà níbi ọ̀rọ̀ yẹn tòtòrí pẹ̀lú mi lè mọ̀ wípé à tó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ o kódà òǹbẹ̀nu àwọn Ma'ani ẹ̀rì ní bẹ́ẹ̀ àyàn Ma'ani tíra fúyọ́dọ́tò rọ̀bàníyà fúyọ́dọ́tò rọ̀bàníyà wọ́n ṣàlàyé kọ́ra wọn sọ bí wọ́n ṣe ń gba owó yẹn síbẹ̀ ike wàá mú ẹsẹ̀ rẹ ọ̀kan náà pọ̀ríkà nìyẹn ó mú ẹsẹ̀ rẹ ó fi kan ẹsẹ̀ sí ikùn rẹ ìní fi kùn rẹ yọ kan ikùn rẹ yóò wá gbé ọ ṣé wọ́n wá gbọ́ kalẹ̀ wọ́n wá gbọ́ rẹ lè tó kọ́ra wọn tó kọ́ síbò mi pé ó fi ṣúgà wàá mú ṣúgà lọ́wọ́ láti ilé àti méèkì so ó bò ṣe wọ́n tọ́ sí ẹ̀ sínú omi ọ wàá mú ẹ̀ bẹ́ẹ̀ pé yẹn mú tó ń bo wà nínú ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam gbúrú àwọn nǹkan yìí nǹkan tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ni ṣé wàá ní tó fi gbé kalẹ̀ àṣírí ni o nǹkan ìyẹn ń gangan ló yẹ kí àwọn èèyàn tají sí ṣé rí ọwọ́ gbígbà yẹn tó máa ń mú àlàyé wá pé ah ike kò sí kankan èèyàn máa ń ní ṣéwù ni èèyàn máa ń ní múrísìdù ni ní kankan kan múrísìdù wo gẹ́gẹ́ ní bẹ fún olórí ọ̀rọ̀ Islam gẹ́gẹ́ bí kọ́kọ́ ẹ̀kọ́ ìsìn rẹ ni bóyá fà rẹ kọ́kọ́ ń kéwù èwo ló di pé òun tó náwó sí òun náà ń gbọ́ ọlẹ́ lórí ẹ̀ ń fúnra yín ládéhùn subhanallah alazim irú eléyìí àwọn ta ló ṣẹlẹ̀ síbẹ̀ rí lẹ́yìn gbàtà nẹ́bí sallallahu alaihi wasallam lọ tán ṣe bí anẹ́bí sallallahu alaihi wasallam òun gbà sáfẹ́ lójú ogun lànẹ́bí náà yẹ fún mi ládéhùn òkú ẹ̀ ní padà ṣùgbọ́n ti fún un kọ́lọ̀ pé wọ́n fún anẹ́bí sallallahu alaihi níbẹ̀yà ní abẹ́ igi tó jọ lọ sójú ogun tó láwọn ní padà tó wọn ti padà so bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn àbọ́kọ́ wá jẹ́ pé ẹ fẹ́ tẹ̀sìn ọlọ́run ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe súfì ó fẹ́ ṣe sáwí kẹ́nìkan wá tó ní ọyá ọwọ́ mi rẹ̀ ó gbọ́wọ́lé fóònù ẹ̀ nítorí kíni ìrún gan talẹ̀ fúlàdé ìrún kíkí ìrún tó yẹ fóònù gan tó jẹ́ ọ̀ràn yẹn ìrún ìrún talẹ̀ talà ń bá ṣàdéhùn rẹ̀ ṣe ń já lọ́dọ̀ ìmọ̀ọ́mù kan ládùúgbò wa tí mo fẹ́ mọ wá sí mọ́ra sí ọyá ẹgbọ́ yín kalẹ̀ kí n gbọ́ mi lè mọ́ wá kò nídìí sórí eléyìí àṣírí kan lẹ́fi mọ̀ pé yẹnì nǹkan pè ní àtàsọ́wùfù ìdí ẹni pé nǹkan kankan àṣírí kan bísíláì tààlà gbogbo ẹni pàdàdé àṣírí kan ni tó yẹ pé wọn ò tó bẹ̀ káwọn ìṣẹ̀lẹ̀ rédíò kan wá sọ wọn ò tó bẹ̀ kan sọ kan sọ ti mẹ́ǹdì rẹ̀ ti bẹ́ẹ̀ ni àǹfààní ẹ̀ láwọn náà tọ́ so ẹ̀tọ́ kẹsàn tó fà so n tó fà gangan ẹni tí wọ́n fi ṣe ẹja padà rè so náà ni pé kọ́dà ó ń bẹ́nu tíra ọ̀kan náà àwọn àfa wọn òun náà ni Ibrahim Niyas Sheikh Ibrahim Niyas al-Kawlaki ó ní tírà kan tí wọ́n ń pè ní Ruhul Adab Ruhul Adab ó sọ níbi òun ló fi kúló lọ́nà fi kíní yẹn kọ̀ tó jẹ́ page twelve sí thirteen ṣẹ̀ni tó bá rí kódà wọ́n tu sí Yorùbá wọ́n tu sí Yorùbá so ó ní watlub murabbiyan khabiran nafi'an kamila irfanin imaman salihan kí n tó débi yẹn hmm. tọ̀ ẹ jẹ́ kí n padà wá síbi ọ̀rọ̀ ẹni yìí ẹ jẹ́ kí n mọ́ àwọn tó ṣáwájú rẹ̀ wá tó ṣáwájú rẹ̀ wá ó ní wa min shurutul bay'a allati ijtama'at alayha turku sufiyya imanul murud bi ismati shaykhihi ẹni pé tó bá ti gba ọwọ́ ní sáwí lọ́dọ̀ ṣéèkù kan ṣéèwù yẹn ó gbọ́dọ̀ gbà pé ẹni tí kò ní ṣe ọ pé kò lè ṣàtìṣe ó gbọ́dọ̀ rí àṣìṣe rẹ̀ ọ̀gbọ́dọ̀ yá ìṣẹ̀lẹ̀ kọ́dà tó bá rí wà ńlá yá tẹ́kẹ́lẹ̀m ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá rí ní tí kò da tó yapa àṣẹ ọlọ́run lọ́dọ̀ ṣe iná ní ọ̀rọ̀ kan fi gbajúmọ̀ nínú lọ́dọ̀ wọn ẹni kí wọ́n mọ̀ ní kúnú ìndà shaykhika kalmayyiti ìndà mughassilihi àwọn ìndà ghasilihi wọ́n ní kó rí lọ́dọ̀ ṣéèkù rẹ̀ gẹ́gẹ́ bí òkú lọ́dọ̀ múrísídò ṣe pé òkú ní ìfúnná bá tẹ kalẹ̀ kò ní lè yíra náà lẹ́sìn rere wọn tó ṣe pé tẹ́lẹ̀ ní kò sí tẹ́lẹ̀ sọ fún gbogbo àlámọ̀rí ayé rẹ̀ tí ó lọ lè sọ fẹ́ni tó ń jẹ́ múrísìdò rẹ̀ wọn ni tó ń tán fi ọwọ́ gbígbà yẹn ṣe nìyẹn kí má pa nǹkan kan má máa wo lórí ọ̀rọ̀ àlámọ̀rí ayé rẹ̀ kọ́lá mo gbọ́ kan Allahu a'lam wọn lẹ́lómi tó bá gba owó oṣù rẹ̀ subhanallahi alazim yóò kùnà lọ́dọ̀ múrísìdò rẹ̀ ni múrísìdò rẹ̀ ni ó yọ tó bá wulẹ̀ lọ́wọ́ ẹwà dánwò kí ló fà ọwọ́ tó ti gbà yìí náà ni ó ti gbàdéhùn ó ti gbàdéhùn àdéhùn ṣéwù ó ti gbàdéhùn àdéhùn ànábì ó ti gbàdéhùn àdéhùn ọlọ́run subhanallah alazim níbo la ti rí eléyìí so kò sí nǹkan tí ń bẹ lẹ́yìn rẹ̀ ju pé wọ́n fẹ́ fi ẹ̀ǹsìlẹ́bù àwọn èèyàn ní ọwọ́ gbígbà yẹn ìdè àwọn èèyàn mọ́lẹ̀ ìdè wọn ló kùn ìdè wọn ní kátà mọ́lẹ̀ fún náà ni ìsìláàmù ẹ̀sìn tó fúrì wá ni o àmọ́ àwọn fẹ́ fi ìtàsọ́wọ́fù yẹn wọ́n fẹ́ fi kó àwọn èèyàn wọ́n fẹ́ fi kó mùsùlùmí lẹ́rú lórúkọ ẹ̀sìn tó wà ń bẹ̀ nìyẹn ẹnì ọ̀rọ̀ tí mo ń sọ yìí kì í sọ̀rọ̀ mi gbogbo ọ̀rọ̀ tí mo sọ ìkankan ní jẹ́ ọ̀rọ̀ mi níbi ọ̀rọ̀ yìí tí wọ́n nìkan àṣẹ sheikh bara'i náà ni ọkọ̀ tíra yìí ó kọ pé sheikh ibrahim niyas asilgali hayatuhu wà àárọ̀ òhu wà tà á ọjọ́ kan náà àwọn àfa nọ́ọ̀tì ni àfa haúsá ni ṣe pé àwọn gbogbo tá ń sọ yìí náà ọ̀tìbẹ̀ náà ni àwọn kìnìún yẹn ló ti page three hundred and forty two ìgbà tí ó ń sọ̀rọ̀ ó ní ẹ̀ ń sọ̀rọ̀ nípa owó gbígbà wọn ó ní ń ta bá lọ lè wo ẹ̀hẹ̀mẹ̀gẹ̀rí eh, sheikh muhammad tahir mẹ̀gẹ̀rí ni mọ́nà tí ó kọ́ rẹ̀ ń ta bá lọ lè wo àwọn tọ̀ríkà sufi yìí dáadáa ó ní nubirik a rí pé annaha ibaratun anil musta'mirati ruhiyya batiniyya ìkónilẹ́rú ni musta'mirati ni ẹni kí wọ́n ti ṣe ìnáwó àwọn èèyàn ni so wọ́n wá kó àwọn èèyàn ní ẹrú pẹ̀lú orúkọ ẹ̀sìn yóò ẹ̀títù àwùlá ìṣòyò àwọn àfà àwọn àfà súfì àwọn ni wọ́n dá kalẹ̀ aláàbẹ̀hánì sàdí wà bàtọ́ min dàmẹ́ ilmùsùlùmíìn fáwọn àwọn èèyàn tí ẹ̀sìn òye wọn tó ju wọn ọ̀la ẹ̀rí tí wọ́n tán fẹ́ tutù díẹ̀díẹ̀ ẹ̀rí so àwọn náà mọ̀ ń fi kíní yẹn kó mọ̀ ń fi kíní yẹn kó àtàwọn tó ṣe pé torí tí ẹni tẹ́fà náà tí ojú rẹ̀ tójú rẹ̀ ńlá tó nífẹ̀ẹ́ sìn tó bá kó sí wọn lọ́wọ́ yóò padà yọ yóò padà yọ ẹni tó bá nílà ká ìtójú rẹ̀ ńlá yóò padà yọ ẹni tó nífẹ̀ẹ́ sìn tójú rẹ̀ ńlá yóò padà yọ. àwọn ẹ̀wùn tàfà yìí pè wọ́n ó ní ahalo azehani azeg wilbaso àwọn tí láìka yìí wọ́n wẹ́ tí láìka yìí wọ́n kéré níbi àmà il muslimin àwọn mùgọ́nù àwọn mùsùlùmí ọlọ́kọ́ mọ́ fi wá tó wọn náà wọn náà ronú sí tá à ń sọ yìí tó ń gbọ́ mi yìí wọn náà ronú sí wọn náà ti wà nínú gbèkùn yìí ìgbèkùn ní kíní yẹn gbèkùn ní káṣọ lódodo ìdéni ìdéni ríbítì ni so irú ẹ náà ni dununi òun náà sọ ó ń lé ìsàmùrí rí albata dununi almisri ó ń lé ìsàmùrí dan albata olóòtí ilé jẹ́ mùrídìí gidi. من لم يكن atawa'u li ustadhihi min rabbihi subhanallahi alazim ó ní kódà ó gbọ́dọ̀ máa tẹ̀lé ẹni tó ń jẹ́ múrísídù rẹ̀ ó gbọ́dọ̀ máa tẹ̀lé rẹ̀ so kan yọ̀rọ̀ yẹ wo àwọn ọ̀rọ̀ kìíṣọ̀ ọ̀rọ̀ kìíṣọ̀ ọ̀rọ̀ ẹnìkankan ní kòtò ọ̀rọ̀ àwọn ara wọn náà ni àwọn tán jẹ́ àwọn ògbóǹtarìgì nu wọn wúrú náà ló mísìrì òun làkọ́kọ́ ẹni tó kọ́ dá àwọn ènìmọ̀rọ̀ ìlú nùfúùsù olókọ́ establish ẹ̀wọ́n náà tàṣọ́wò sọ ma fẹ́ padà sí ọ̀rọ̀ ṣíkà Ibrahim Niyas ń wá ní watlub murabbiyan khadiran nasian inú tíra rẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn Ru'ul Adab page twelve ìtàn tún sí Yorùbá ní fifty twelve tẹ́mi sọ ìyàmúrin ní kíní yẹn ó ní watlub murabbiyan ń lọ lè wá ẹnìkan tí ó máa ṣe tí ó jẹ́ murabbi rẹ̀ ẹni tí ó ناصحا وجنتي ماشي يتلفو كامل عرفان التي ما يتوفي بالفري ثم صالحا إماما صالحا فجاء إمام تشجانيري وأن ملك نفسك بأمير لي أن يلوى ولا تدبر ما له فما رنوك كما تبات دير علوى وكن كميت قصر على ديوكو فشيخ رأي sọ́ra rẹ di òkú fún ẹ̀wọ̀ ìjàwá máa ń tó kùbérè gbogbo gbà ní kò tó máa rí bẹ́ẹ̀ wàá rí pé wàá máa rí àwọn àwọn àwọn làbárì oríṣiríṣi náà ní àmọ̀ fún ọ wọn ni wàlẹ́ àtò kọ́ọ̀lífò ẹ̀wọ̀ ọ̀rọ̀ ńláńlá ó ní ọgbọ́dọ̀ tako ṣéfù rẹ o ọgbọ́dọ̀ tako múrísìdò rẹ o wàlẹ́ ò bá ẹnẹ fẹ̀kádù rẹ yìí kúrò tó bá ń rí pé àjàgbá náà ni ẹni yìí ń ṣe ọgbọ́dọ̀ tako so ó wá ní wàkúndà tẹ̀sà jẹ́ ẹni tí ọmọ tẹ̀lé lànà rẹ̀ yìí ẹ wo ẹ wo ọ̀rọ̀ kò sí tó wà lè mú ìwélé yìí rọrùn tí fi lè rí ṣe fún yàn fi túrú ọwọ́ gbígbà yẹn ni túrú kan fún ọ lọ́wọ́ tó bá ti fún ọ lọ́wọ́ oko ti bọ́ọ̀lù so abẹ́rẹ́ ọmọ subhanahu wa ta'ala tó ń jẹ́ òdodo ẹ̀sìn kọ́lọ̀ kó fi yé àwọn mùsùlùmí ká padà sí intanẹ́tì sallallahu alaihi wasallam fún àwọn islam islam aláwọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ni àtàtọ́ wọ́n rí yún pé dọ̀rú pé dandan ni kí o fi kú subhanallah alazim abẹ́ mọ́tẹ́ ń pè bẹ́ẹ̀ ni wọ́n ni láktiyariya wọ́n ni kí ìṣe kí tó bá wù ọ́ à tó kí lè bẹ̀rẹ̀ afẹ́ tòrún sí mo lè fẹ́ tó àwẹ̀ sí tó gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àti kúnyàn ní ẹrú ni àwọn tá a fẹ́ pè máa gbé kọ́ọ̀lù díẹ̀ lónìí nítorí mo ti gbé tó jọ mẹ́ta zero eight نعم. عليكم السلام. Amina àtẹ̀yìn náà pẹ̀lú ìgbọ́nà. Ọlọ́run máa fi sàmì sọ yín. Amina amina ìjọ kan lọ kẹ́rọ. Ó kọ́ ní Sọ̀dí Ṣalábọ́dọ́. Náà bẹ́ kábọ̀. Àwọn àwọn ti kó wa lẹ́rù. Tọ́ ọlọ́run bọ́ làwọn gbọ́ mẹ́ o. Àkọlọ̀ ń kọ́ làwọn. Amina. Kò sí tí wọn ò ní wí.

Orúkọ mi ni Comrade Sandal Arúgbó. Náà ẹ káàbọ̀. Eh, mo fẹ́ bèèrè ìbéèrè kan lórí àtàlátì ìta. Náà. Ẹgbẹ́ ọtí àbá ti dàgbà. Mo mọ̀ àdínù. Tó bá bọ́kùnrin àkọ́kọ́ hmm. tó fi àtàlátì pẹ̀lú. Lókè lókè àtàlátì tó wá hmm. sí ọlẹ́ kejì tó gbà àtàlátì. Ẹ dábòrú ìwọ̀n ohun bẹ́ẹ̀. Hmm. Ìtẹ́niyàn ṣe yẹn, ìtẹ́niyàn ṣe àdísíwà fún. Ìtẹ́niyàn ṣe àdísíwà fún àwọn sọ fún Bilal pé kó pè wọn kó ti pè as-salatu khairun minan nawm bàdé tó wà Bilal ló ti kọ́kọ́ máa ń pè wọn àkọ́kọ́ ìwọ̀n ẹlẹ́kejì ni Abdullahi Maktum máa ń pè tálífàjà rí ti yọ tó gẹ́gẹ́ wà ní súnà lẹ́yìn sọ̀rọ̀ àfẹ́lẹ́ tó bá ti bẹ̀ kì í ṣe ẹni tí ìyẹn gbọ́dọ̀ máa bú ṣòkúrà tó jẹ́ nǹkan tó dáa náà ni ó ṣe bísí láì tààlà tó àwọn kọ́ ọjọ́ sunday tó ń bọ̀ ní ọ̀túnla ní ìdí àpínlẹ̀ bàbá àtàlẹ̀ ṣòdá kan jẹ́ ká pàdé àwọn ustaz wa Ustaz wa Misbah Dùsùnmú wọ́n jẹ́ lẹ́kṣọ́rà ní Al-Hikma sọ àwọn ni wọ́n máa ti lẹ́kṣọ̀ fún wa ní ìdí àpẹ́ náà ní aago mẹ́wàá láàárọ̀ so tọ́pìkì wọn òun náà ni àwọn mọ́jẹ̀mú ẹni tí ọlọ́wọ́ fi gba iṣẹ́ tí a bá ń ṣe nínú ẹ̀sìn òun náà ni ṣọ́pù kọ̀bólì àmẹ́lì so àtàbábẹ́ pèmí ká pèmí 0810 33 61 24 9 0810 33 51 54 9 افوتا عليكم ورحمه الله وبركاته